والصلاة والسلام على رسول محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد عليكم ورحمة الله وبركاته إن لنا إليك الله عز وجل اتفاق إنني الصلاة إليك أن سيدنا ẹ̀ẹ̀márùn lójúmọ́ ń sun ọmọ Allah ní gbogbo gbàtà bá ṣe ń mú ọmọ ronú kúwàdà kúrò níbi àwọn àṣìṣe àti ẹ̀ṣẹ̀ ń sọ wá bẹni tó ṣe pé ó ń ṣe àtúnṣe ètò wà láàrin rẹ̀ àti Allah ní ẹ̀ẹ̀márùn lójúmọ́ pàápàá jùlọ tí a bá wò sọ láti yìí a lè pé nínú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní ìforíkanlẹ̀ ìforíkanlẹ̀ yìí ọgbà ọgbà lọ́lá púpọ̀ ebi kan nàbọ Muhammad sallallahu alayhi wa sallam oní akọrọbù ma yakunu al-abdu min rabbihi wa huwa sajid ìgbà tí ẹrú súnmọ́ olúwa rẹ̀ jù ìnìgbà tí yẹn bá forí kalẹ̀ gbàtà forí kalẹ̀ ńlá súnmọ́ Allahu torí ẹ̀. Ànábì wa kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ní nígbà tẹ́ ẹ bá forí kalẹ̀ ẹ̀jẹ̀ tẹ́hìndò fi ìmínà dùà ẹ máa gbìyànjú láti máa ṣàdúrà nínú forí kalẹ̀ yìí. nínú ẹgbà wa kan ta akitere òfin ìmínà dùà ẹ máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ nínú ìforí kalẹ̀ yìí. ọkọ mi na ẹyin yóò sì tẹ̀jẹ́ abẹ́rẹ́ torí àyè ká da yín lò ìní àdúrà tẹ̀ máa ń ṣe. nínú forí kalẹ̀ wà eléyìí tó túmọ̀ sí wípé nígbà tó forí kalẹ̀ ìgbà náà ló súnmọ́ Allahu àwọn bùkátà rẹ̀ eléyìí tó ń olúwa lẹ́gà àkọ́bọ̀ bíá máa ṣe ládùá nínú forí kalẹ̀ rẹ̀ máa tọrọ gbogbo ẹ̀ òye sú Allah ìwọ ni ọ yà sùn òní ìtàlá ìgbàdúrà rẹ̀ àdúrà tí máa ń gbà. náà làdúrà sí ìwọ tó ń fẹ́ nǹkan tó ń ṣe tó ń ṣe ń ṣe tọkàntọkà tó ń ṣe pẹ̀lú bí títí ń ta ọ́ là òní máa tètè gbà nínú àwọn àdúrà téèyàn bá ń ṣe olú ẹlẹ́dàá ń fẹ́ ibi téèyàn bá ń fẹ́ nǹkan kan kọ́ tẹnu máa kọ́ máa béèrè kó tún béèrè kó tún béèrè ìmọ̀ àjẹ́ kádùá tètè gbà ṣùgbọ́n gbàtà bẹ́ẹ̀ kádùá nítorí kan yìí kì í kàn ṣe gbogbo òkórí ọgbọ́dọ̀ jẹ́ ìforíkalẹ̀ tó wà nínú sọ̀lá ètò pé màdínà ní kó n fẹ́ tọrọ nǹkan kan ní ọba lọ sí ìforíkalẹ̀ lẹ́ẹ̀kan náà rárá jọ́jẹ́ kó n ṣe sọ̀lá kò sí yàtọ̀ láàrin sọ̀lá tó ọ̀ràn yìí àti ètò jẹ́ náfìlà gbogbo ìforíkalẹ̀ rẹ̀ iná láti lè ṣàdúrà kò sì sí ìyàtọ̀ láàrin ìforíkalẹ̀ kan àti ìforíkalẹ̀ míì nínú sọ̀lá tọ́wọ́ àpéyàn ìforíkalẹ̀ ti parí nìkan tó ti máa ṣàdúrà gbogbo foríkalẹ̀ iná lọ́wọ́ àkọ́kọ́ máa ṣàdúrà òfin ṣẹ̀rí àfihàn wa tábàtà kan sí yàtọ̀ pípọ̀ nìkan láti lè máa ṣàdúrà yẹn ó ti di àdáda lẹ̀ gbogbo foríkalẹ̀ pátá iná láti lè máa tọrọ ìtọ́kàn wa ń bẹ̀ ni pé tó bá pè yẹn ṣe ìmáàmù fáwọn èèyàn èèyàn fẹ́ tọrọ nínú foríkalẹ̀ ó kíyèsí ẹ̀tọ́ àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ kọ́mọ lọ pẹ́ lápẹ́jù nítorí pé ń bẹ́nu àwọn èèyàn pépé ara rè gbé àláfíà rè gbé pípẹ́ pẹ́ lápẹ́jù nítorí kan lẹ́yìn ó lè gba nǹkan kan jẹ́ nínú àláfíà rẹ̀ àmọ́tá tó wọn nìkan ni iná lọ bá ń ṣe sọ̀dá ní gbogbo oríkàlẹ̀ rẹ̀ ọba pẹ́jù bẹ́ẹ̀ lọ kò sí wàhálà mẹ́ àmọ́ jẹ́ kí gbogbo ẹ̀ tọ́jẹ́pọ̀ dọ́gba ọjọ́ra wọn kò sì ṣe pẹ́ lórí ìforíkanlẹ̀ alákọ̀ọ́kọ́ lọ́pẹ́ nínú ìforíkanlẹ̀ lẹ́ẹ̀kejì ó ti ṣe pé nínú ìforíkanlẹ̀ rákà àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ní ti rákà kejì ó rì rákà kẹta àtẹ̀kẹ́rin ọ̀kan ọ̀gbọ́dọ̀ yàtọ̀ sọ́kan téèyàn bá wá fẹ́ ṣe àwọn àdúrà yìí èèyàn gbọ́dọ̀ máa ṣe léde lárúbáwá ìgbàláyè kò sí fún wa láti máa ṣàdúrà léde míì nínú sọ ọ̀sọ̀lẹ́ a kìí sọ ọ̀rọ̀ tọ́jọ́ tàwọn èèyàn nínú rẹ̀ kódà tó fi péde láti sọ a gbọ́dọ̀ sọ̀rọ̀ tọ́jọ́ tàwọn èèyàn nínú ẹ̀ ìgbà tó fún wa ní ìgbàláyè láti máa ṣàdúà nínú ìforíkanlẹ̀ wa gẹ́gẹ́ bá máa ṣàdúà níbi bá wá títí táàrí àwọn ògbédè wa. àwọn mùsùlùmí àwọn náà fẹ́ jàǹfààní pípé àyè gbígbàdúrà lélẹ́yìí bùkátà tó wa náà ti pọ̀ èyí tá a ní tá a fẹ́ kó lọ́wọ́ bá wa gbọ́ láyé èyí tá a fẹ́ kó bá wa gbọ́ lálùkìyàm àjẹpẹ́ ká máa sọ pé allahumma atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar tá a máa ti ń wí nítorí kan lẹ́wà èyí tá a bá lè wí òtítọ́ àbùkátà karambani wọn máa sọ láti tẹgbọ́ lárúbáwá láti wàá wá padà wá túmọ̀ sí nǹkan mi allahumma atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar torí anas ibn malik radiyallahu anhu ọlọ́dúnrún àyè bó ti ṣe wà olúwa bá fi lè fún yàn ní gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí kí lọ́sọ̀kọ́ òsùn ní má nínú rí òun béèrè lọ́dọ̀ allah kó fún ọ ní dáadáa láyé kó fún ọ ní dáadáa lọ́pẹ́ yá mi kọ́lá ọ níbi ìyá náà kí ló ń tún wa dáadáa tí wọ́n wí olúwa lọ́mọ dáadáa òun ló sì máa bí ó ti tètè ọ lọ́wọ́ láyé ń bí àti lọ́pẹ́ yá ó sì wá ìsáde níbi gbogbo aburú ìrẹ́ni tó bá wọ náà tiẹ̀ bá onípolú ọlá níbi ìyá náà kí ló tó kù abẹ́ Allah azza wa jalla ó ṣe dáadáa fún aláyé ó ṣe dáadáa fún aláwọ̀ صلى ونبينا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك